بسم والحمد لله والصلاة والسلام على رسول الله آله وأصحابه وعلى نيو نتيسي حجات الجنين وصف الصفاء إبراهيم أتي أظن ماني أظن أتي أظن مجدني على هجرة السلام عليكم ورحمة الله وبركاته àwọn kankan bẹ́ẹ̀ tó yẹ kí a ṣọ́ra fún ní ọjọ́ ìjọba nínú ẹ̀ ní ìbá sọ̀rọ̀ nígbà tó ń ṣe kútùbà lọ́wọ́ kódà ìdánilẹ́tẹ́ nígbà tó ń ṣe kútùbà lọ́wọ́ torí ọ̀rọ̀ tó ti sọ aláwọ̀ sọ̀lá àlẹ́ sọ̀lá ń pé wọ́n bá sọ fún ọmọ ìyá rẹ̀ tí ń sọ̀rọ̀ níjọ́ ìjọba pé ansit fọkàtìláhàut dákẹ́ nígbà tí màmú ti kú túbà lọ́wọ́ ìwọ náà ti sọ̀rọ̀ bàjẹ́ ọgbọ́dọ̀ wà ní ìdàkẹ́jẹjẹ ibi tọ́rọ̀ kútúbà yìí pàtàkì dé àwọn mọ̀lẹ́kà gan máa gbọ́ mọ̀lẹ́kà tó ń kọ́ ẹni tó dé lákọ̀ọ́kọ́ ẹni tó dé lẹ́ẹ̀kejì ìkàlùkù bá ṣe dé wọn máa gbọ́. bákan náà a tún gbọ́dọ̀ ṣọ́ra fún ìgbà àtàrí ọ̀rùn àwọn èèyàn bí àwọn ti ní sáfù kẹta ọba ni wọ́n fẹ́ máa jókòó sí i ìwọ́n tó ní sáfù ní mọ́sálásí ẹ̀ kó tètè dé kó fi lè rọ̀ ọ́ lọ́rùn kódà níbi sọlá sọlá ń jẹ́ pé inú nǹkan tí ó di ládé yẹn kù. ńlọ́wà ó wà bẹ́ẹ̀ pé ẹni tó bá wẹ̀ ó sì mọ́ra ma lọ jùmọ̀ ó súnmọ́ lè máa mú na ni so láàrin ẹni méjì ó tó ti pé ọkọjá tí wọn máa kárí wọn irúfẹ́ bí forí jì odidi kan lẹ́yìn yẹn. nítorí pé àwọn abala yìí a gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ dáadáa lẹ́yìn náà ni pé júmọ̀ àwa gbọ́dọ̀ papọ̀ mọ́ ìwẹ̀ wa ìwẹ̀ tá a máa ń wẹ̀ ẹ bá wẹ̀ tán tó mọ́ra tán olólọ́fẹ́ náà ó para ọwọ́ àlọ́ júmọ̀ nígbà yẹn lèyìn tó gba aládá ní pípé òun ni a fi ń rí àwọn àhàdí tó sọ ládá tí ń bẹ fún àkókò kọ̀ọ̀kan tí olúkúlùkù bá dé níjọ́ jùmọ̀ tó bá kọ́kọ́ dé lọ́gbàládà kọ́ parakùn mi ò fi jọ́sìn fọlọ́ ẹni ó gbé tẹ̀lé màálùú ẹni ó tún tó tẹ̀lé àgbò ẹni ó tún tó tẹ̀lé eh, adìẹ ẹni ó tó tẹ̀lé ẹyin wàhákàdà agbẹ́yẹ̀dì láti tún adé ọlọ́run kò jọra wọn fún akọ́sùgbà alẹ́ sùn nígbà tó bá tún ti lọ́la á tún máa tẹ̀síwájú torí àkókò àti ọpẹ́ ká tó bẹ̀rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب